gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ní láìdé bákàrẹ ó ti sọ̀rọ̀ síta lórí awuyewuye ìjà tó wà láàrin òun àti gbajúmọ̀ òṣèré tíátà ní Ẹniọlá Badmus ẹni tí gbogbo èèyàn mọ̀ sí gbogbo Bizz tí láìdé bákàrẹ sì ti jẹ́ kó dì í mọ̀ pé ẹ̀sùn tí Ẹniọlá Badmus fi kan òun débi pé àwọn fẹ́ lura àwọn táwọn ń jà yíyan pé òun fi àìrọ́mọ bíbí òun àti àìní ọkọ láìdé bákàrẹ ní àṣìgbọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà o àti pé òun kò fi ọmọ tàbí ọkọ bú Eniola Badmus tó sì ní ọmọbìnrin náà ni ló ṣe òun gbọ́ pẹ̀lú àwọn aráàlú pàápàá àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára tó ń pè ní blọ́gà àwọn ló fẹ́ ọ̀rọ̀ òun lójú ẹ rántí pé lóṣù díẹ̀ sẹ́yìn ni ìjà Láìdé Bákàrè àti Eniola ló gbókun sí i tí wọ́n sì ń ṣépè fúnra wọn lórí ẹ̀rọ ayélujára nígbà tí Eniola Badmus tí ó ń fẹ̀sùn kàn Láìdé Bákàrè pé ó ń fi àìrọ́mọbí àti àìrọ́kọ ní òfin yẹ̀yẹ́ òun èyí tí ó di ariwo káàkiri orí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ò nígbà tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Nollywood Radio ní inú ọ̀sẹ̀ tá a wà yìí Láìdé Bákàrè tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ó jẹ́ kó di mọ̀ ọ́ wípé àṣìgbọ́ ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ọ̀hún náà ó tí òun gba Ẹniọlá Badmus nímọ̀ràn ni pé kàkà tí yóò fi dúró pé òun ọkùnrin táwọn yóò jọ ṣe ìgbéyàwó pé kó má wulẹ̀ dúró derú eléyìí kó kàn wọ ọkùnrin tí wọn yóò jọ fẹ́ra wọn tí wọn yóò jọ bímọ fúnra wọn ó ní ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ tíátà tó fẹ́ lókìkí bí àwọn yìí ó ní ó dára kí wọ́n tètè ní ọkọ àti ọmọ kẹ́ tètè bímọ nítorí pé ìgbà míì ọmọ bíbí ó máa ń pa iṣẹ́ àwọn lára tí ò ní jẹ́ kí àwọn ráyè ṣiṣẹ́ ó ní gbogbo orú eléyìí ló ń rò pọ̀ ló ń fi gba Ẹniọlá Badmus nímọ̀ràn pé dípò tó fi ń wá ọkọ lójú méjèèjì kiri níṣẹ́ ni kó gbìyànjú láti wá ẹnìkan tí wọn yóò jọ máa fẹ́ra wọn tí wọn yóò bímọ fúnra wọn tó sì ní tó bá ti ní eléyìí tó ti ní ọmọ tó jẹ́ tiẹ̀ láyé àbùṣe ó ti bùṣe nìyẹn.